a tún kí ara wa káàbọ̀ sí naam akẹ́wà káàbọ̀ sórí ètò wa ti inú Ramadan yìí ní ìtẹ̀síwájú lórí tí a ń bá lọ ibi tí a tó gbéyẹ̀wò lónìí òun náà ni tá ń pè ní ashirku fi ibadatil qalbiyya nínú àwọn nǹkan tí máa ń sọ̀yàn wa ta'ala òun náà níbi tá a mẹ́nu léyìí kí ni tá à ń pè bẹ́ẹ̀ à ń pè ní ẹbọ tó jẹ́ ẹbọ nínú tó jẹ́ pé Allah subhanahu ta'ala nìkan ló yẹ ká ṣe fún ìyẹn ni pé ìjọsìn tó jẹ́ pé Ọlọ́run nìkan ló yẹ ká ṣe fún ṣùgbọ́n tó jẹ́ pé ìjọsìn inú ọkàn ni kì í ṣe ìjọsìn pé àǹfààrà ṣe ká wá ṣe fún nǹkan míì àbí ká ṣe fún nǹkan tó yẹ pé òun náà yìí ṣe ẹ̀dá ṣùgbọ́n inú ọkàn yẹn náà láti allocate ẹ̀ fún nǹkan míì yóò sọ wá dọ̀lẹ́ níwájú Allah subhanahu wa spiritually adole, intellectually go súnmọ́ adole. now kí wá ní nǹkan tá a fẹ́ sọ kí ni nǹkan àkọ́kọ́ tá a fẹ́ sọ ń parẹ̀ òun náà ni ìrọ́dàtul insan bi ibadatihi lidunya ìrọ́dàtul insan bi ibadatihi lidunya àkọ́kọ́ nínú tí ó máa inú orígun ẹbọ yìí òun ni pé kẹ́dà kan tó fẹ́ ṣiṣẹ́ olóore kan fún Allah subhanahu wa ta'ala èyíkéyìí ìbádà tó bá fẹ́ ṣe kó wá má ṣe ń torí nǹkan kan kó ṣe ayé kó má ṣe ń torí àwọn àfáà sọ pé agbọ́nrin ibi tá mẹ́nu léyìí haramu ni kabiratun minal kaba'ir ó tó tóbi nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jù ni kíyàn sọ pé òun fẹ́ mọ́ ṣe ìbáadà kan fún Allah subhanahu wa ta'ala kó wá chẹ́ǹjẹ̀ kó má sí nítorí aláàmù kó má sí nítorí ayé èyíkéyìí nínú section yòówù òjẹ́nu ayé kódà kò jẹ́ pé nítorí ọkàn àbí nítorí ìfẹ́ tó ní sí nǹkan kankan ni àpòjúwe kan wọ́n lò náà ni kíyàn wò pé òun fẹ́ lọ sí hajj àpòjúwe rẹ̀ rí ṣùgbọ́n hajj tó fẹ́ lọ yìí tó kó fẹ́ bùgà sáwọn kan ni ìyálé àtìyàwó ọlọ́run bóyàwó láti rí ó fẹ́ lọ sí hajj káníyàn ẹ̀ wá kò lórí pé òun fẹ́ lọ nítorí tọ́lọ àbí ìyàwó náà ń dààmú kí nítorí pé ìyàlẹ́ ti lọ sí hajj ìwọ́n ń dààmú kí kò sówó tí ò tí ì lọ yá kò sí èyí kò sí wàhálà tí ò tí kó rẹ̀ sí òun náà sàbẹ̀ lọ mọ́kà nítorí pé ìyàlẹ́ òun ti lọ sẹ́ẹ̀ kéèso tọ́lọ mọ́ ìmọ̀jẹ́ nítorí tọ́lọ mọ́ ó ti ṣe ìbádà tó ṣe nítorí ayé agbanita agbẹnu lẹ́yìn méjì ló pín sí o ọ̀tọ̀ ni kéèyàn ṣe gbogbo ìbádà tí èèyàn fẹ́ ṣe pẹ́ pín torí ayé nìkan ni kò tí ẹ ẹfọ ńlẹ o ayé láti ká tó sọ̀run o àtẹ̀ntẹ́ pé méjèèjì ló jẹ́ papọ̀ ń ṣe ń torí ayé sì ń ṣe ń torí tọlọ́run ẹ̀ṣẹ̀ náà ni méjèèjì ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ tá à ń sọ ìwúwo àpèjúwe mi ó lẹ́ńtẹ́ kó gbogbo ìyẹn gbogbo wàhálà gbogbo à ń jagun à ń ṣe gbogbo ẹ̀ tí ń ṣe sójú ọ̀nà kò sí nǹkan kan torí kan fi sọ pé ah lágbájá hmm, ẹkùn ni ah àfa lágbájá ń try tí lágbájá bá mẹ́nu lé wá sí báyìí ah mọ̀ṣálá tí lágbájá bá ka Kùránì báyìí ọ̀gọ̀rọ̀ wa tá a jẹ́ pé kùrọ̀ tá a máa ń ka Kùránì tá a máa ń ka Kùránì nítorí kan fi lè mọ̀ sọ pé ah lágbájá ẹkùn ni ó mọ̀ nǹkan kà ká sọ̀ra o ká mọ̀ yẹ káwọn yẹn fi ìfẹ́ tán ní sí wa ká jẹ́ bẹ́ẹ̀ sì náà làwa tó yẹ pà wá sí i kaman yẹn tó lóbele ẹ̀yìn ṣẹ̀rẹ̀ abẹ́ni tó ṣe jẹ́ pé òun ló ń náà ń káwọn ti ní ó ti kó sínú ìbàyẹn tẹ́ ń káwọn yẹn ní kùrìhàn ẹ̀yìn tẹ́ ń káwọn yẹn lọ́rọ̀ ọlọ́run tó jọ́rọ̀ ọlọ́run ẹ wà kọ́ wọn torí nǹkan kan abẹ́ni tó náà kẹ́kọ̀ọ́ kò torí nǹkan kan àfi torí tẹ́ pẹ́ nǹkan wọn kọ́ kúrò àtàwọn àpèjúwe tó bá tún jọ látara pé ibi tá a fẹ́ yà pọ̀ ààrẹ rí tó takò kí sì tí ó máa léwa sápò ń bi àwa tá a bá ń wùwà yìí láti inú al ọlọ́run bàdé ká sọ́nu sọ́tù food ọlọ́run sọ wípé man kana a'udhu billahi minash shaitani rajim bismillahi rahman rahim man kana yuridu al-hayata ad-dunya wa zinataha nuwaffi ilayhim a'malahum fiha wa hum fiha la yubakhasun ọlọ́run ni man kana yuridu al-hayata ad-dunya wa zinataha nuwaffi ilayhim a'malahum fiha gbogbo ṣiṣẹ́ iṣẹ́ tí máa ń dààmú tí ń ṣe wàhálà tí ń dààmú ṣiṣẹ́ síwájú Allah subhanahu wa ta'ala sùmọ̀tẹ́pà nìyẹn tí ń ṣe gbogbo iṣẹ́ náà nítorí ayé nítorí ayé nítorí ayé lára tọ́lọ̀ ẹ bá yẹ pé nítorí ọrọ̀ ayé yòdè yìí ayé ní fi ń ṣe gbogbo ìgbìyànjú tí ń ṣe èèyàn tí olùjágun torí tọlọ́run gbẹ́ràn torí gbé ti di pé nǹkan kan ti dé bóun àbàwọn kan ti dé ń jẹ́ tábàwọn ò ti dé bá oníwọ̀ kọ́mọ báwọn ẹlẹ́à ọlọ́run balẹ̀kẹ́ sọ pé níwọ́ fi ilayhim a'malahum fiha wa hum fiha la yubkhasun ọlọ́run lóun ó san irú èèyàn bẹ́ẹ̀ lẹ́san wa hum fiha la yubkhasun ṣùgbọ́n gbogbo tẹ́niyàn náà lè máa rokan pé bóyá òun wà o nínú ayé yìí o kó mọ̀ rò pé ńgbà tọ́lọ́ sọ pé òun ó san lẹ́sàn yẹn ọlọ́run ó san lẹ́sàn àwọn kó fi lè wúlò fún wọn àwọn olóṣèlú ó máa wá kí kó fi jẹ́ pé ó lè wúlò fún wọn irú èèyàn báwọn ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀rẹ́ Islam ó ní pé ó ti súnmọ́ kan náà àwọn agbọnrin kan tó le jù nínú àwọn agbọn tó jẹ́ kaba'ir tá a mọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ tó tóbi inú ṣẹ̀rẹ́ islam náà lẹ́yìn bàtà ti wá mú ìpìlẹ̀ ìwá mo fẹ́ rán wa létí àwọn hadith méjì kan hadith àkọ́kọ́ ó ní pé ọ̀gọ̀rọ̀ àwa tá a jọ́dọ̀ múṣẹ̀ especially àwọn ọ̀dọ́ àfà torí pé ọ̀dọ́ wa lónìí lọ́gọ̀rọ̀ awọn nǹkan ti ń dàrú wa most especially ọ̀gọ̀rọ̀ àwọn àdúrà táwọn èèyàn ń kó sí tó awọn pé àwọn àdúrà ni náà gbé ilé wọn lọwọ awọn aba awọn yawa awọn sisters wọ̀ ò lọ da rú kánà ti hadith yìí sallallahu wasallam musa ta listeners náà يأتي على الناس الزمان يأتي على الناس الزمان لا يبقى فيه من الإسلام إلا اسمه àsìkò kan bọ̀ لا يبقى فيه من الإسلام إلا اسمه islam islam islam láwọn èèyàn máa pọ̀lọpọ̀ àwọn ìṣẹ́ àwọn ìṣẹ́ islam islam islam islam islam islam ẹnu náà ni ó wà kò ní kọjá ẹnu kò ní dọ́kẹ̀ kò ní sí nǹkan míì lára wọn mọ́ àfi islam náà dákọ lẹ́nu wala min al-Qur'ani illa rasmuhu kùránì gangan tó wá ń bẹ lọ́wọ́ wọn tí ń bẹ ń lé wọn la yabqa fihi illa rasmuhu kò sí nǹkan kan tó ń fẹ́ wúlò fún lọ́dọ̀ wọn illa rasmuhu àyàfi páwọ̀n ẹbẹ̀ lásán torí pé lónìí àwọn èèyàn ti ka kùránì kún ìwé ogun wọ́n ti kà kún ìwé ogun níjọ́ tí wọ́n bá ń wá sírí oníwọ̀n mọ̀ tún kùránì kí níjọ́ tí wọ́n bá nídìí àsírí wọ́n ti gbé kùránì jùlẹ̀ kódà tẹ́bárẹ́ nìkan tí máa ń dààmú lórí kùránì jù lónìí nínú ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ bóyá ń wá náà kàlíkì nínú ẹ̀ ni. eléyìí yóò ọkọ jẹ́ wọ́nì fún àwa tá a jẹ́ ọ̀dọ́ kájọ nítorí ìtọ́lọ́hún ká má sọ àwọn èèyàn náà ká rántí gbogbo àwọn tá a bá sọnù aláṣọ àdàtà ló bí wá léèrè nítorí wọn yóò bí wá léèrè nípa wọn. àwọn èèyàn ń wá òdodo wá sọ́dọ̀ wa ṣùgbọ́n à ń dàrú mọ́ wọn lọ́wọ́ ká ti pé bá kú sọ pé a kọ òdodo lójú ayé wa tá bá òdodo tá fẹ́ kọ lójú ayé wa wọ́n sọ lẹ́yìn wa kódà tó kú gan láti torí àwọn ti sọ lọ yìí àwọn láti rí kódà ọ̀rọ̀ kọ́ ìdá tí mo ní máa sọ lónìí ọ̀gbọ̀n àwọn ènìyàn sọ pé kí n sọ́ra sáàbẹ̀ mọ́sọ̀ lórí ẹ̀mọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ṣùgbọ́n torí pé ètò òdodo kò sí èèyàn lòdì bá àbá gbàbẹ̀ lálọ́ àgbàbẹ̀ lábọ̀ jàmáà ìbọ̀ságbọ́nrin tí mo ní mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ kọ́ ìdá ìyẹn nípa àwọn nǹkan tó wà nínú ẹ̀ bó explanation rẹ̀ àtàbúrú tí ń bẹ nínú àwọn agbẹni tá a fẹ́ ṣàlàyé ń bẹ̀ ó pọ̀ gan àwa tọ́lọ̀ bá ní kíkọ́ ìdá tó wà nítòsí wa tá à ń gbọ́ wa ń lé ká gbìyànjú ká ṣì ká lọ wá sítòsí torí pé nínú aburú kan tí àwọn èèyàn tí wọ́n fi ń tú àwọn èèyàn jẹ lónìí ìkànnù ẹ̀ la fẹ́ ṣàlàyé inú rẹ̀ yẹn awọ́lẹ̀n nǹkan kan gbé báyìí ó kọ ọlọ́run la fi máa ń bẹ lọ́hùn ó kọ ọlọ́hun alebiṣe wàsílà yẹn nípa alebi sàtẹ̀gùn láti fi tọrọ nǹkan níwájú Allah subhanahu wa ta'ala lẹ́yìn ó kọ náà aleluṣe olóore àtàwọn nǹkan tí Islam tún láàlẹ̀ tó jẹ́ guidelines wa lẹ́yìn eléyìí ọkọ̀ míì táà bá ti lè rí trace látọ̀dọ̀ ọ̀nà àbí látọ̀dọ̀ ànábà Muhammad sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ fi bẹ́lọ́hùn ìlànà tó bá yàtọ̀ sí ìlànà tí ànábà Muhammad sallallahu alaihi wasallam bá mú wá a gbọ́dọ̀ fi ìlànà yẹn bẹ̀lọ́hùn a gbọ́dọ̀ fi bẹ̀lọ́hùn ètò ọkọ̀ kọ́mọ̀n jù tanúkàtà jẹ́ kọ́kọ́ yí wa ọgbẹ̀rẹ̀ àwọn olùgbà ìpé húwà a sì máa wọn tán kọ́mọ̀n lé lórí nígbà pé húwà arókọ lọ́ni lálẹ́ ọlọ́run ẹnìkan bá mẹ́kàn lánàá ó ní wọ́n fún òní nẹ́kàlì pé kó máa fà mo ní kó ṣàlàyé nẹ́kàlì tán fún mi ó náà fún òní kẹ́lìmọ̀ húwà wọ́n ti sọ yóò ń ka rẹ̀ sí pé kí máa padà sọ̀rọ̀ débẹ̀ mo á sọ fẹ́ ni ẹ pé àfà gbóná tí wọ́n fún yíyìn kìí sáró ọkọ̀ ọlọ́run ẹ̀ sì lè rẹ́ẹ̀rì rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ẹ̀ lè rẹ́ẹ̀rì rẹ̀ láti inú tírà ọlọ́run àbí látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ lè rí i e lérí ìwà má lérí yẹn ìyẹn tọ́ka sí pé tàòkìfíyà ló kọ ọlọ́run ó kọ ọlọ́run tán bá ti lè pe nǹkan ló kọ ọlọ́run ọ̀ràn yẹn ni ká rí láti pé báyà nàbì sọ pé kìíní yìí ọlọ́run ló sọ ó àbá rí náà al lẹ́yìn tá a bá ti rí a gbọ́dọ̀ sọ́ra fún un á sì jìnà sí irú ọkọ̀ bẹ́ẹ̀ láti fi lọ́hùn. nígbà tí ẹni wa sọ pé ó wa pọ́ńbẹ́ náà mọ́lẹ́rìí wo wọ́n sọ pé ọlọ́run bàdé kíra sọ́nà àlùkùnrin pé wàhùwà ma'akum aynama kuntum wàhùwà ma'akum aynama kuntum mo ní fine alhamdulillah ní tiẹ̀ bẹ́ẹ̀ kàtí pàápàá tiẹ̀ tó máa kéw díẹ̀. kẹ́lìmà wàhùwà ma'akum aynama kuntum huwa abẹ làfà fẹ́ rí fásì pọ̀ ọ̀rọ̀ ní ara huwa kìí sọkọ ọlọ́run nínú ọ̀gọ̀rọ̀ àwọn táwọn tó gbajúmọ̀ tí màá rí va wá sí táwa náà ti lọ ka wẹ́ táwa ti gbọ́ yẹn náà kò rí táwa sì lọ kà sí àwa ní ìmọ̀ bọ̀ pa aburú pọ̀ jù ní àwọn tí àwọn yẹn aburú gidi gbáà ìkànnù rẹ̀ náà ni fi mọ̀làkú ti láhí má àsìmá ìlà ìkànnù àwọn àfa àwọn ló kọ́ ara tán sì kọ́ bẹ̀ ni pé wọ́n láwọn gbà ní pé bí ò ti ẹ̀ gbà gan kò síbi tó fẹ́ pẹ́ sí ipe húwà dọ̀míìrù ni ìyẹn ni pé pronoun ni tí ń rí vá sí ọlọ́run Allah subhanahu wa níbi tán ti lóyìn níbi máa sọ pé dọ̀míìrù ni tí ń rí vá sí ọkọ̀ ọlọ́run ìwọ náà tí wọ́n gbó kan ní lọ́wọ́ tó ń dààmú tó ń dààmú kàkí wá gbé sínú làákà ìbámu wọ́n ní húwà húwà húwà ì ì ì ì ì ó kọ ẹni tẹ́ẹ̀ tí ìdá akọ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kàn sáà ìdédé kò sàlùwàlà kó a máa ṣe húwà húwà húwà húwà bí ẹn pé èèyàn yóò pò nínú káwọn èèyàn pọ̀ lórí ìjókòó kó kàn á máa ṣe húwà wọ́n mọ̀ pé kí ló dé talent tó ń pè and then nínú structure language gan húwà òye ṣe wọ́n ní húwà yìí máa represent orúkọ ni ó kọ wo ló represent so kọ àlọ́hù ni ọlọ́run sì ló kọ ohun gẹ́gẹ́ ní kẹ́ẹ́ sí pé kò ní kẹ́ẹ́ mọ́ fi pronoun kùn ìgbà láti máa ń lo pronoun nígbà tá a fẹ́ máa ṣe repetition ó kọ wọn. ìntà àlẹ́ àmùr ibi tá a fẹ́ lọ́ńbẹ̀ pọ̀ lẹ́yìn eléyìí àwọn fìtínà kan wà tẹ́ẹ̀pọ̀ làwọn àfáà yìí tí wọ́n constitute sórílẹ̀ àlàyé lórí ẹ̀wà rẹ̀ tábàlọ́wọ́ náà kọ́ ìdáàt kọ́ ìdáàt bàgdádì tó máa ń lò fún wa lékè kọ́ ìdáàt bàgdádì àwọn bìkan wà tí wọ́n máa ń gbé wá fò ó máa ń yóò lékè tó lè rọ́mọ tí ó sọ pé òun kabẹ̀ ọmọ ń gbé wàá fòun èyí kà àwọn ìtún ìjà sẹ́lì ẹ̀ lè kéwú bíi page eh, twenty four bóyá tí mo wá mú dání lónìí yìí bóyá òun wá ló wá ní page mi but èyí tó ṣàn nẹ́ẹ̀sì síbi tá a ti lọ kà alhamdulilayi rabbi alamin page tó nẹ́ẹ̀sì sí. àkọ́kọ́ ìbéèrè tó yẹ ká béèrè ni pé kírètì mo fẹ́ jẹ́ àkà kírètì pàṣẹ ìbẹ̀ni wọ́n gbé wa fòsì alihamudu. now ìyẹn ni pé wọ́n á expect pé bàtà bá parí tán wọ́n wà á ṣàdá padà síbẹ̀ wọ́n á ṣàkọ́ wa níṣẹ́ ìjà àfáà <laughs> iṣẹ́ ẹ̀já àfa kankan ò sì sí ju pé kéèyàn máa fi téèyàn kọ kéèyàn máa lò sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala lọ kéèyàn fi ṣe wá sáwọn èèyàn ọ̀tán. Na ìtì ń bẹ́ẹ̀ ni pé wọ́n máa ń pe àwọn aráàfin fi wọ́n ní pé huruful awqaf huruful awqaf àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ ìkalẹ̀ tán gbé aráàfin ìkalẹ̀ àníyàn tí wọ́n lé lórí pé tí wọ́n fi máa ń ṣe déètì ni nípínlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ ṣùgbọ́n nígbà tó yá nígbà tó yá ṣèitán bá wọn tọwọ́ bọ̀ wọ́n sọ àràfin ìdí wàhálà nu ayé débi pé ó kọ ọlọ́run téèyàn ọba sà ó kọ ọlọ́run kọ̀ọ̀kan wọ́n ti fi àwọn àràfin ìfún ní nọ́mbà yìí òǹkà téèyàn ọkà kásì mẹ́gbàgbé sọ fún ní a'mali ila àdùwàmùhá wà ìǹkọ́là iṣẹ́ tó dáa jù iṣẹ́ tọ́lọ nífẹ̀ẹ́ sí jùlọ ayé yìí ó ní iṣẹ́ tó rọrùn fún ìrìnàjò ìpínyàn lè ń tẹnipẹndẹmọ téèyàn lè ń ṣe continuously wà ìǹkọ́là kódà kò jẹ́ pòun ló kéré jù fún ìpè hadith ń jẹ́ pé wá pé iṣẹ́ tó dáa jù oníṣẹ́ tó jẹ́ pé ó rọrùn fún yàn láti ràn ṣe pẹ̀lú òǹkà téèyàn bá jẹ́ pé ó fi rọ̀yàn lọ́rùn tí èsì pé iṣẹ́ ìdíwọ́n lábọ̀ yàn lọ́rùn pé lọ́mọ sí one million two million three million abala ibi tá a dé yìí abala ibi táwọn èèyàn ti kó sínú wàhálà ni in tí wọ́n kọ́ bẹ̀ fáwọn tàbá jẹ́ pàwá ti ṣíkọ́ ìdá tiwa níbi tá a fẹ́ lò gẹ́gẹ́ náà kọ́ ìdá àti oníbitá kọ abajada hawaz hauteyi kalamun sa'afas kọ́rashat sakhof bọ́fọ̀kú nam bọ́vọ̀gù ibi tó dé náà nù gbogbo tí wọ́n ṣe mọ̀jìmọ́ ẹ̀ta kójọ papọ̀ yìí àwọn lẹ́tà arabic kan ni wọ́n wá ń pè ní àwọn ọmọdé pé kí ni arafi abajada tá máa sọ pé fẹ́ wọn ó kọ ọlọ́nkan fún yẹn àwọn ibi tán máa ń sáwárì wọ́n ti wá bá fìtì náà débi pé gbogbo àwọn asma'ullahi al-husna táàmà táàmà táwọn ó kọ ọlọ́run bí àwọn ẹni tí wọ́n mú irú kẹ́lìmà Allah 66 ni ìyún ó àfà tí wọ́n gbà àtọ́ alẹ́ wọn fa sí Allah 66 lọ́wọ́ fà òǹkà rẹ̀ tó kéré jù nù ẹwọ fìtínà Ar-Rahman tó wá bẹ́ẹ̀ fà 298 ni òǹkà rẹ̀ tó kéré jù nù al Asalamu Asalamu tó wá bẹ́ẹ̀ kà 131 ni ìgbóná tí mo gba àwọn fìtínà yìí wọ́n mú látara bí tá a sọ yìí kí wá ni alifu ti ń bẹ́ bí abàjádà a alifu bẹ̀ wọ́n fún ní 1 bá wọ́n fún two jíìmù wọ́n fún three àwọn táwọn mọ́kọ̀ ìdáàtú dání áàrì gbogbo tí mò ń sọ yìí wọ́n ti kọ nọ́mbà rẹ̀ náà sí lábẹ́ńbẹ́ gbogbo nọ́mbà rẹ̀ wọ́n ti kọ sí lábẹ́ńbẹ́ nọ́mbà tán kọ sí lábẹ́ńbẹ́ yẹn kì í ṣe pánà fi ṣe o wọ́n fẹ́ fi mú fìtínẹ̀ kan jáde wọ́n wàá sọ fún ọ pé ó kọ rẹ kí ló kọ rẹ tó bá níwà ìdí ni àwọn àgbà pé rọ̀kìbá tí wọ́n àwọn obìnrin náà wọ́n mọ́ kó sínú fìtínẹ̀ ìjù tó bá pera rẹ ní rọ̀kíbà ń rọ́ ya bá ta rọ̀kíbà wọ́n wà bọ́ wá lọ́nu gbogbo nọ́mbà tó kọ yìí ó kọ̀ọ̀rẹ́ àkọ́kọ́ rọ̀ yìí náà máa ń ṣe ìsáàbù burúkú fún ọjọ́ náà mọ̀ wò pé èèyàn rí làwọn pé báyá wọ́n ti wọ́n rí ìnáwó àbọ̀ náà communicate wọn kó wọn pé iṣẹ́ scam ni yahoo ti wà lára wọn ti pẹ́ o wọ́n wà lọ mú rọ̀ rọ̀ nínú abàjáde àti wọ́n náà bá lọ yẹ̀wò náà kọ́ ìdá tuntun àmúdání two hundred ní níbí ibi tí rọ̀ bá wà lọ yẹ̀wò two hundred kọ́ọ̀fù wọ́n tún lọ wá hundred two hundred plus hundred ó jẹ́ three hundred yá wọ́n tún wá yá náà kí iye tí yóò kà yá náà bá jẹ́ ten wọ́n tún kọ́ mọ́ ó jẹ́ three ten ẹ̀rọ kí bàbá wọ́n tún lọ wá bàbá two ni three twelve táǹkọ́ wọ́n tún bá wá four hundred tiẹ́ ti bọ́ three twelve pẹ̀lú four hundred ó jẹ́ seven twelve wọ́n wà ní seven twelve tí ó kọ tiẹ̀ jẹun

wọ́n ti kó nu wàhálà tó bá jẹ́ pọ́bìnrin ni wọ́n lè ní kó yọ táǹkù òkójú tọkùnrin rọ̀kíìbù sí rẹ̀ ó ń bẹ̀rù ọkọ̀ ọ̀rọ̀ rọ̀kíìbù three twelve ṣe nígbà tá a fi táàsì náà láfi four hundred kú ló fi jẹ́ seven twelve yóò wá yọ táàyàn kó ń bẹ̀ yóò kú rọ̀kíìbù lásán ẹ̀rọ ti mú fìtínà wá. eléyìí wá ní sẹ́tí wọ́n wọ̀n fáwọn èèyàn káàkiri dé ipò wọn sọ fẹ́ lónìí ìgbẹ́ pé táwọn bá fẹ́ fún lóko ọlọ́run iye na ọkọ̀ rẹ̀ ní kó lọ wọ́n ní ẹjẹ́ máa ń wó kọ yẹ lọ ẹ̀kẹ́ padà wá nígbà tí wọn náà sì ní mọ̀ wọ́n kàfẹ́ scam ẹni tó kàtà lé gbé mathematics kan yóò tẹ̀ èmi ti aṣọ orí ìhàkúwà jẹ̀mọ́ àfa tá a jọ̀dọ̀ torí itọ́ lọ́hùn torí itọ́ lọ́hùn à ṣe padà sórí pé iṣẹ́ ọ̀nà pa afẹ́ mọ́ scam àwọn èèyàn tá à ń gbé wọnú ọ̀rọ̀ tọ́lọ́yìn aburú ni ihun tí ó fà ní pé èmi àti yín ò ní àwa náà ò ní bọ́ kúrò ní wàhálà nítorí kí ni torí pé àwọn tá à ń rò pa à ń scam yìí bàbá ti rò pa à ń gba aburú lé wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà làwọn náà ò sì mọ̀ dáadáa aburú sí láwùjọ torí pé àwárí wọn tán ni ṣèitán ló ṣe kí ni olóòtú mọ̀ tàn wọn kẹwàá ṣèyàn nìkan lẹ́yìn ìgbà tán bá ló gba àwọn okọ̀ tá a pè ní àsìmáwòlá ilẹ̀ husna ìtàn táàmù sí nineteen ninety of alas tán ti wọ̀n pẹ̀lú àwọn tá a sọ pé ń bẹ́ẹ̀ nọkọ́ ìdáàtì ìyẹn ló fà á àwa tá a bá jẹ́ pé àwa náà bá láníyàn dáadáa wẹ́ táwọn ẹ̀pà bá ń láníyàn dáadáa pa fẹ́ fi àwọn rádàrá tààlámù ṣárílá lè ṣárí yìí ká jẹ́ kí wọ́n mọ̀ dáájú ká wá fi ilẹ̀ lọ kó wá dé ọjọ́ ọ̀la kẹ́yìn tí ò wà jẹ́ pé láburú kan kó wá mọ̀ kọ́ wọn lọ tá má ti mọ̀ tẹ́tì mọ̀pá burú ni ó dáájú kó yẹ pé lọ́jọ́ ọ̀la àáfàá kan tó yẹ pé aládàáwò ni òní wà mọ́ ọkọ wọn àwọn náà wà mọ́ rí sí àṣírí ìwé sọ fún yẹn mọ́ sọ fún yẹn wọ́n sì mà àṣírí ju pamọ́ àní ara wọn nǹkan tó bá bára wọn sọ láàrin ara wọn bíi kọ́ọ̀tì ni wọ́n mà àṣírí ju pamọ́ tàbí ká ẹ̀spọ́ǹchì ẹ̀kú ká fi nǹkan míì tó dáa sí ibẹ̀ náà wọ́n ti wá gbé nǹkan míì wọlé wọ́n ní ẹyin àròkọ ọlọ́run pé yẹ kí mo ṣàlàyé ń yẹn náà dáadáa lọ́gọ́rọ̀ àwọn wàásù wa kan ahamu sakaku aláwùyásù a ti sọ pé ó kọ ọlọ́run tá a bá ti rí nínú tírà ọlọ́run àti tírà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kìí so ó kọ ọlọ́run tá a máa fi bẹ lóhùn o nǹkan míì la máa ké pé o nǹkan míì la máa ké pé o gbogbo latif náà ni ọmọ sà táwọn sọ pé gbogbo kinní kan latif one twenty nine ni ọmọ wí ó wà gbọ́n lè pé bóná ti rí one twenty nine tàbí ọ̀nà kan ṣe one twenty nine sànàbí ló sọ torí pé gbogbo ní tẹ́bá ti ń pè ládùúà ẹ gbọ́dọ̀ fún nọ́mbà fífún yẹn ládùúà kó lọ́mọ ṣe àyàfi tẹ́pà náà ìbá fi nọ́mbà sí àbọ̀lọ́n gẹ́gẹ́ náà ìbá fi nọ́mbà sí gẹ́gẹ́ àwọn obìnrin kẹ́lẹ́mọ́tì láì ta mọ́tì mẹ́ṣáàrì mọ̀ ọ̀kọ́lákọ̀ àti mọ̀pá náà bí ti fi nọ́mbà sí. kẹ́nìkan twelve ó ti gbé bídí àlẹ́ ó ti ẹ̀yin wọn ti lé mọ̀ yóò sọ́jọ́ sọ lọ tí ẹ̀ bá ti lé sí nǹkan tí ò bá ti sí nínú májẹ̀mú tánàbí ti gbé kalẹ̀ ó sì mọ́ kí ẹ̀kan máa dààmú kíkọ́ lọ́mọ gbà fìtínà wọn yìí lára bí tí wọ́n bá dé ò ní pé lẹ́yìn ìgbà tí wọ́n ti fọ́kọ́ ọlọ́run ní òǹkà tàmú láti ibi tá a sọ níbi kọ́ ìdáàtì ìwọ́n tó tó fẹ́ sínú àtàwọn kí wọ́n náà lọ wọn ókọ rẹ láti fá wọ́n bọ̀ wọ́n iye tó jẹ́ wọ́n sàn tó lọ máa fà ìwọ́n tó bá jẹ́ láti fá ojú ọkọ mọ̀ pé four hundred ní táà tó parí ẹ̀yìn torí obìnrin ni wọ́n yíta wa tó parí ọkọ rẹ obìnrin ní four hundred latifu gangan ó jẹ́ one twenty plus 129 twenty nine ó jẹ́ five twenty nine five twenty nine yẹn tó bá jẹ́ pé wọ́n bá ní kó lọ́mọ sí láàrẹ̀ wà lákòó àtà wọ́n ní five twenty nine nìkan mọ̀ sí wọ́n ní gbogbo àdúrà tàwọn ti fún ọ láyé five twenty nine nìkan sí wọ́n ti wọn wà láàlẹ́ ayé ẹ̀nu. now nínú tán tí wọ́n máa ń ṣe ó ní pé wọ́n tún wá lóko kọ̀ọ̀kan bí Allah wọ́n tún ló ní ó ní àwọn àrùwáhùl olówíyà eh, àti àrùwáhùl sùfùlíyà eh, gbogbo àwọn tí wọ́n dákọ̀ yìí ó kọ àwọn àjẹ̀mí náà tí wọ́n á kó sábẹ́ rẹ̀ wọ́n ìwọ̀n tó bá ti ń fa Allah ó máa wí gbólóhùn ìkọ́ bílù kọ̀yàtíṣù ìwọ̀n tó bá ti ń sọ pé ìwọ̀n tó bá ti ń fa ó ọlọ́run tó bá jẹ́ pé báyà náà bá ní bàbí arahman wọ́n ló tún máa sọ pé jàbá bílù jàtíṣù gbogbo àwọn dáadáa yìí ara àwọn fìtínà tí wọ́n introduce wa látara àìmọ̀kànmọ̀kàn ṣùgbọ́n sọ̀rọ̀ táwa náà ní ni pé èé ṣe tẹ́pà àánú òfẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń kó sínú fìtínà náà làwọn jẹ́ pé wọ́n ń wá gbára kágbára kan kí àwọn náà fẹ́ ní náǹkàlì lọ́wọ́ fẹ́ níṣẹ́ lọ gbogbo náǹkàlì iṣẹ́ fẹ́ fẹ́ ní lọ́wọ́ yìí Muhammad sallam súnà anábà Muhammad sallam sọ fún yẹ kó yẹ kéèyàn lọ kẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ ní mọ̀ ń pa ẹ̀sìn rẹ̀ nípa ẹ̀sìn rẹ̀ gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ jẹ̀máà sókè ibẹ̀ ni pé in tí wọ́n fi máa ń wọ̀wọ̀ kún wọn fún wa náà wọ́n ti ń kọ́ àwọn ọmọ wa láti kiri nínú ọkọ̀ ìdàt ká gbìyànjú wa a bá ní mọ́dúrọ́sà ká ẹ̀ṣẹ́ǹjì aburú sí nǹkan àbí ká jẹ́ kó jẹ́ fìtì náà yẹn yá àwọn ọmọ kọ́ ẹ̀ pẹ́lú omi bá kọ́ wọn ní tẹ́pọ̀nà tá a gbà fi jẹun rè ká fi inú oṣù tá a wà ká fi bẹ lóhùn kọ́lọ̀ ń ṣe ìdí ẹ̀mú wa lọ́nà halali tí ó tún rọrùn jù báyìí lọ kọ́mọ̀ jẹ́ pọ́nà skáàmù nígbà tẹ́yìn náà bá ń bú yahoo yahoo kí lẹ́ fi àbúrò àwọn ọmọ yahoo yahoo boys ní ìsìn. kọ́lọ̀ balẹ̀ kí ọlá kó ṣe wá lọ́mọ jẹ́ náà kó má ṣe wá lọ́mọ náà kó ṣe jẹ́ ẹ̀mú wa ní tí ó rọrùn ju tẹ́gbẹ́ wa